إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله لجنة وما قرب إليها من قول أو عمل عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكي كفف ولو هو الله في الأرضين هو الله في السماء أبتيا ومسلمين يا أنتو هو الله في الأرضين هو الله في السماء tó ń darí ayé tó ń darí gbogbo tó ń bẹ lórí sánmà wọn náà nìkan náà lọ́ba tó ní àkóso gbogbo tí ń bẹ. wa ashhabu. ó ṣe mójútó sánmà lókè lọ́hùn bẹ́ẹ̀ náà ló ṣíjú nìkan náà lọ́ba tó ní orí ilẹ̀ yìí àti gbogbo tó ń bẹ nínú ẹ̀. Allahumma ahlafana wa ashhabu àfilẹ̀ yìí dúpẹ́ fọ́lọ̀ torí àkókò wa tọrọ alékún aláàrẹ fún ànábì Muhammad sallallahu alaihi wasallama ẹ̀nà na bí ọlọ́run kó bá aṣàlékún yọ́dọ̀ rẹ̀ fún àtúnṣàbá àwọn bí ọlọ́run nínà nú ẹ̀kọ́ jọ kó túbọ̀ ṣàlékún àánú ẹ̀fọ́ wa náà kó túbọ̀ fún alágbọ́yé ẹ̀sìn kó dẹ̀ jẹ́ kígbe sí ayé rọrùn fún ń bí bákanáà tó bá ti jẹ́ gbẹ́rẹ̀ alìkẹyàmá kọ́lọ̀kọ́ tó ṣe bẹ̀ láyé ìgbádùn kọ́ ni kéte fún wa ẹgbẹ́ kò sáǹfààní níbi gbogbo àwọn tí yàn bá jẹ́ ní dáadáa táyé tí yàn wá lọ nds nínú ìyà nínú sàárè àbílẹ̀ alìkẹyàmá kọ́lọ̀kọ́ jọ kó má ṣe tiwa bẹ́ẹ̀ o ilé ayé àsìkò àyè kama àti ìsàkù tá máa lọ lò kọlọ̀ṣẹ́wà lọ màlìjánà nínú ọgbàlìjánà kama àti ìsàkù tá àmà náà máa lọ lò nínú náà kọlọ̀mọ́ṣẹ́wà lọ ma náà mú kí gbogbo ẹ̀yàn wáyá wá tọ́lọ̀wọ́n bá ní kí ọ̀gánáìsì púrógámù yìí ọ̀pọ̀ sunday sun dáadáa ìrẹ́lé náà ní tàà retí láàrin akẹ́kọ̀ọ́ tó jẹ́ mùsùlùmí ipé gbogbo obì yóò tẹ́ bá wà ẹ má fi tẹ̀sìn sẹ́yìn o iwájú ní kẹ́ ètò sí ẹlákàkún fẹ́sìn yálà iṣẹ́ ọwọ́ ni ìwélẹ̀ ń ká ní gbogbo ìyọ́ nǹkan ilẹ̀ máa ṣe láyé àsìkò ọ̀dọ́ àsìkò ẹlẹ́gẹ́ ni ẹ̀sìn nìkan òun náà ni tó lè jẹ́ shock absorber eléyìí tí ó lè mú ọ̀dọ́ dúró tí òfin ní jẹ́ kó ṣẹsẹ̀ gbé kó ṣìwà àrùn àwọn bí ọlọ́run ẹ̀sìn náà tọ́lọ́run bá ti jẹ́ kó rọ̀ yín lọ́rùn tẹ́ fi ń náà fánà ti lè máa ṣerú ètò báyìí ọlọ́run bá jẹ́ padà ṣẹ̀sìn kẹ́yìn ayé yín ẹ̀ní àwọn táwọn wà Òkè gbogbo yín lápapọ̀ pé barakallahu fiikum wa jazakumullahu khairan. Fa inna al-ilma awwaluhu alama. Adẹ̀fẹ́lẹ̀ yẹn náà kọ́kọ́ fi palẹ̀ ọkàn yín mọ́ sí pé fa inna al-ilma awwaluhu alama. Ẹni tí a bá wà lójú ojú ọ̀nà péyà ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́. Awwaluhu alama. Kẹ́yà máa rọ̀ pàpọ̀ yà fẹ́ fi gbádùn kẹ́kọ̀ọ́ o. Fọ́yìn náà lè rìn lè máa áwúwà lóhò àná. Èèyàn lè máa láǹfààní àti àti Yàtíb olóṣùlé wà jí dáun. Ọlọ́pàá lè ní kíyàn fara dá, kíyàn mójútó dáadáa, kíyàn fẹ́sì kún ìmọ̀. ìyá padà wá gbádùn níkẹyìn. aláàfọ́tì lúbí òrìn kí tẹ̀rẹ̀ kọ́ nǹkan ṣá. ẹgbẹ́ ṣe ń kọ́mọ̀ lọ yẹ má jò. lúbí òrìn kí tẹ̀rẹ̀ kọ́ nǹkan ṣá. bẹ́ẹ̀ lúbí sàádàtà fún màmá jìdá tànà lúbí sàádàtà. Àtàkùn màmá jìdá. Ilé ló máa padà jẹ́ kí èèyàn di olóríire nígbà tí èèyàn bá fi ìmọ̀ ẹ̀sìn, tí èèyàn tó wá fi ìmọ̀ tayé tó fi pẹ̀lú ẹ̀, tí èèyàn wá farabalẹ̀, tí èèyàn yàgò sí gbogbo àwọn ọjà gídíjà gan. Ilé tọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ máa ń ṣe láwọn náà gba ilé ẹ̀kọ́. Ẹ má bá wọn ṣe o. Tẹ́ ẹ̀ bá ti ṣe, ọ̀la wa lẹ́yìn náà. Báwọn bàbá ṣe ń sọ fún ọ̀nà lánàá pé àwa lọ́lá wọn. Tànà lúbìkì sàádà tàbọn màmá jídá. Ìyájẹ̀ ti jẹ́ wa Mùsùlùmí sẹ́yìn láwọn abala kan. Tànà lúbìkì sàádà tàbọn màmá jídá. Látàrí àìfẹ́ ní àkàkún sí ìmọ̀ àtayé yìí wa gbogbo ẹ ti lu jára wọn abùkátà sí bí mẹ́ẹ̀sìn òṣì gbọ́dọ̀ gbẹ̀yìn tó ń gbọ́dọ̀ wà wájú bẹ́ẹ̀ náà ni ẹ̀kọ́ táyítẹ̀ ń kọ́ yìí ká máa rí ẹ̀yin náà ti kàwé gboyè dáwọn àyè kan àbí ọlọ́mà kó jọ kó má ṣàtú bàbá wà pẹ̀lú yín mo bàbá ìkan nínú àwọn bá ṣe ní ògo nínú ìlú wa ń bí òní àwọn náà alákòókò ta tún ma wá bẹ̀rẹ̀ sí fàágùn ma mọ́ kí ọmọ ìyá mi tí ó kí mi lẹ́ẹ̀kan fọ́wà Ismail Masha Allah tabarakallah inú yẹn ma máa dùn tí yẹn bá ń rí àwọn kankan nínú ìṣẹ̀mí ayé yàn tí yẹn wá mọ̀ wípé mo fẹ́ fẹ́ máa bèèrè pé ṣé àfọwà Ismail ò tí ì fi kéwílẹ̀ ṣáá torípé gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún láwọn ẹ̀bùn báyìí tọ́lọ̀ ń bá fún ní lisan tọ́lọ̀ tún fún ní ìní ẹ̀dẹ̀ká ọlọ́wọ́n ní ká hàn wà ń bẹ̀ ọlọ́wọ́n ní kí ó rí pé irú àwọn ọ̀bẹ́ à nídìí wọn nínú Islam pé kí wàtí wọ́n ń gbájú lẹ́nà fọ́wà Ismail wọn ni mọ̀ṣálá látọdún yìí títí dàkókò yìí àbí ọlọ́mbà kó jọ ibi táwọn ẹni tàná gbé dé sáwàtẹ̀ nínà ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí àjọ lè ní ni kọ́lọ̀n wa kọjá kẹ́kọ̀ọ́ sáàdẹ̀ tó wá ríra wa lónìí pẹ̀lú ṣe sọ́ọ̀tọ́ ni ọ̀pọ̀ nínú students èmi dámà wàláhì kìí ṣe ti pé àyíká wọn kún ṣùgbọ́n mo ṣe ti máàkì ojú ilé ní báyìí pẹ̀lú àánú ọlọ́run kò sí fíta tó ti fẹ́ pàdé tí mo tún máa ṣe ojú yẹn mú pàápàá jùlọ pẹ̀lú qualities eléyìí tó lọ́n fún àǹfà wa Ismail ṣukran jazakumullahu khairan wa barakallahu fikum mo fi àǹfà Ismail kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ Makoli ìbíọ́lọ́n kó bá fún gbogbo ilé àṣeyọrí ṣe o ọlọ́àjọ kan tọ́lọ chief MKO Abíọ́lá kọ̀nàkọ́ ìjàmbá kẹwọn orúkọ náà ni wọ́n fi sọ ilé ẹ̀kọ́ yín ẹlòmíì kan kàtàn Abíọ́lá ni kò rí rí ọ̀dà tá a bá ń sọ̀rọ̀ hope ninety three ẹlòmíì jókòó yóò tẹ̀ sí ìdáyé òtún máa máa mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ ńgbà náà a kàn máa lọ ka nínú tàn àbí kó máa lọ fídíò bó ṣe ṣẹlẹ̀ láwọn àsìkò gbà náà ni Mashhuri Kashimawo Ọláwálé Abíọ́lá is philanthropist. In fact, bàbá yìí, ìkànnì wọn nínú ìlú wa lórílẹ̀-èdè wa káàkiri àgbáyé, Abíọ́lá nǹkan wá ṣàbàwà kẹwọn. Wọ́n ní ká wo Mùsùlùmíyà wa Mùsùlùmí àkójọpọ̀ wa láwùjọ báyé ṣe rí Kí ni tó jẹ́ ojúṣe àjọṣepọ̀ àwa Mùsùlùmí? ilé tó lè mú ìlọsíwájú bá àwùjọ ìjẹ́ àmùsùmí ti ẹ̀ ní àwọn responsibilities kan ilé táà náà fẹ́ contribute sáwùjọ wa tàbí lè máa sọ pé àwọn mùsùlùmí náà wà ń bẹ àbájọ tó jẹ́ àwọn nǹkan rí tó yẹ kó máa tọ̀dá mùsùlùmí jáde ìjáde ní nínẹ̀ sí wa Islam wá ti encourage wa láti máa ṣe àwọn kankan ṣáá eléyìí tó lè mú ìdàgbàsókè bá àwùjọ jẹ́ àmùsùlùmí tẹ̀ láwọn kan ìwúrí eléyìí tá fẹ́ tí lè máa fi tàhádá ẹlòmí tí kìí ṣe mùsùlùmí tá lè máa fi challenge ẹlòmí tí kìí ṣe mùsùlùmí pé tó wà lọ́dọ̀ tiwa wà rẹ̀ o káwọn èèyàn máa rí pé gbogbo ń tà ń sọ pẹ́sìn wá kọ́ wa náà pé dáadáa ni. kuntum khayra ummatin ukhrijat lin wa sọ̀rọ̀ nínú alukur'an wọn náà wà mùsùlùmí àwa. kuntum khayra ummatin ń kó tà náà bì sọ̀rọ̀ sọ̀rọ̀ àwa kẹ́yìn tá jẹ́fà.

iyọ̀ ayé ni wá, àjò ayé ni wá, oyin ayé ni wá, ìwádà ayé ni wá. Ìfọ̀kànbalẹ̀ ayé lọ́lọ́run fi Mùsùlùmí ṣe. Wàtẹ́nìhánà ànil munkari wa tu'minuna billah. Ẹni tí kìí ṣe Mùsùlùmí lè máa ṣe mọ̀ pé kí ni tẹ́ jẹ́ láyé tọ́lọ ọ̀nà ajẹ́ láyé. Mùrú nẹ́bí ìmọ̀ ẹ̀rú. Ọlọ́nà àwọn Mùsùlùmí wa tó ń gbé fún wa ẹni láti gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ al-amru ẹ máa pààyàn láṣẹ dáadáa ṣíṣe Wọ́n àwọn àkàrí ẹ̀wà rẹpẹtẹ náà bí ilẹ̀ máa rú. Ayé ìbá ti rí pọ́ṣanpọ̀ṣan tí kì bá ṣe kókó ìsìláwà àtàwọn Mùsùlùmí sáwùjọ ayé. Ọlọ́níkàbà lè máa pàṣẹ dáadáa fáwọn èèyàn. Ọjọ́ ni òun náà ni káyọ̀ máa kọ̀ bàjẹ́. àwọn mùsùlùmí ni nínú ẹ̀kọ́ ẹ̀sìn wa ni ká bẹnu àtẹ́lu tí ò dáa. àwa la ní ká máa sọ pé this thing is wrong. àwa la ní ká máa sọ fọ́nà pé kíní kan ò dáa. ilé wa forbidden haram lélẹ̀ yẹn má ṣe. ilé bídíà ni.

ìmákọ̀bàjẹ́ ìmádẹ̀paniláṣẹ dáadáa olóbi gbogbo wàhálà lásìkò tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé. olùtẹ̀ ọ̀rẹ́ lọ́wọ́ àti ló máa haramara bukun alaykum. ọlọ́run wa fẹ́ kà fún ẹ nínú alukoran yìí tó sọ fún àìsàn ti ṣíwájú wa. olùtẹ̀ ọ̀rẹ́ lọ́wọ́. ọlọ́run náà ti ṣẹ́ bá mi sọ fún wọn súnmọ́dí. àti ló haramara bukun alaykum. ẹ já kà fún yín àwọn tọ́lùmọ̀ ọba yín ṣe ní haram fún yín ọlọ́run ti wá ṣe kankan ní haram tá a gbọ́dọ̀ ṣe ó ṣe àwọn kankan léèwọ̀ tá a gbọ́dọ̀ dé díẹ̀ ẹ wá gbọ́ díẹ̀ nínú ẹ̀ nínú ayẹ̀. aláàtúnṣìrìkù bí i ṣe ń yá. àkọ́kọ́ nínú ẹ̀ tó jẹ́ nǹkan ìwà bàjẹ́ ìtọ́lọ́wọ́n bá bínú sí jù tó kórìíra rẹ̀ jù láyé òun ni kéèyàn jáyé tán kó gbàgbẹ́ni tó dáa kó mọ wá sí nǹkan mí lẹ́yìn ọlọ́run. aláàjù ìṣíríkù bí kì í ṣe à. ṣé ọ̀pẹ́ nínú tó lè du àwọn ẹ̀dẹ́ èèyàn náà tó lè dùn ẹ́ jù gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ èèyàn o ní pé ẹni tó onírègún lórí ẹ̀ bóyá ọmọ tó bí lápẹẹrẹ bóyá ọmọ tó kọ́ iṣẹ́ bóyá ọmọ tó kọ́ ní ìwé àbí ní kéwú kó wá di nǹkan tán kó wá fojú rénà ẹ̀ kó wá jẹ́ pẹ́lòmíì ló ń gbógun yẹn lọ fún ẹlùmí ló ń bu ìyẹn fún kó máa recognize wa àṣò bí ẹ̀ mọ́ kó máa kà ẹ́ kún àṣọ̀gẹ́ àṣàfà ẹ̀ àṣìtíjà ẹ̀ kí ni ìyá dùn ẹ́ gẹ́gẹ́ bí ìjẹ́ déèyàn láàrin ara wa síra wa wà á bínú sẹ́ni yẹn ìtọ́lọ̀ ọba náà sọ fún ẹni náà yàí òun ló dá wa ló ní wá àti gbogbo ń tàà ní gbogbo ń tàà fi ń lè ṣẹ̀mí láyé ọlọ́run ló ní lára wa àtójú wa àti tí wa àti mú wa àti àláfíà àtẹ̀mí wa kẹ́yà wá gbé gbogbo nǹkan yẹn kó wa máa lọ fi wúlẹ̀ fún kankan tó ṣírí kú bí i ṣe á wọ́n máa pè kankan lọ́lọ́run lẹ́yìn ọlọ́run Allah tó ṣírí kú bí i ṣe á ló fi jẹ́ pé nínú Suratul Luqman ìtọ́lọ́ ibi tábọ̀ ti ti bẹ̀rẹ̀ lórí ilẹ̀ ayé nìyẹn oúnjẹ làkọ́kọ́ tó kọ́kọ́ dayérú àṣírìkì ọlọ́run ní àbòsí ṣíṣe ẹbọ ṣíṣe kò sábòsí kan tuntun tó mọ́ ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ ibẹ̀ ni gbogbo atrocities ayé táwọn èèyàn commit ibi ṣíríkì ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi ìmáka ọlọ́run kún ìgbẹ́tọ̀ ọlọ́run fún nǹkan mi tá a bá padà sí ìpìlẹ̀ gbogbo ẹjá sí ẹni tó dá wa ẹ má jà á ní ìlànà èṣù ẹ̀rí pé gbogbo ya balance a ní kórìíra ara wa a ní ní kùsínà ara wa a ní ra ìdásíra wa a máa bára wa ṣe torí pàtì bìkan náà ṣùgbọ́n gbà tẹ́ṣù já àwọn kan gbà nínú wa tó kírètì nǹkan àmì fún wọn tó pẹ̀lẹ́ sí tó pẹ̀lẹ́ ọ̀nà gbogbo ẹwà di pọ́ṣọpọ̀ṣọ Àlùláàjò ìṣòro ìgbóhùn bí i ṣe àà

ẹ dáadáa sí wọn. àbínú àlèdè ní ìṣìṣànà. ẹ recognize àwọn pẹ́rẹ́ǹsì ẹ mọ rírì tí wọ́n ṣe lórí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nínú ẹ̀yàn ọ̀dọ́ lè ní òtí lè mọ̀ tí mo ń sọ yìí ó bá bẹ̀rẹ̀ sí bímọ. torí pé satisfy àwọn ọmọ ẹ àwọn nǹkan mi àwà tó jẹ́ tó need

àbí bàbá ẹ ló ń ṣe ẹ́ tó fi máa wá rí yìí àbí bàbá ẹ gẹ́gẹ́ bí ọ̀tá ẹ àkọ́kọ́ wọ́n àwọn ọ̀dọ̀ fojú ọ̀tá ẹ kẹyìn wò gbogbo àlébù yóò kó wà lára àwọn òbí ẹ nípa ṣiṣẹ́ yóò ká pẹ́rẹ́ǹtì ẹ ṣe sí ẹ فلا تقل لهما أف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما wọ́n já máa wo ń tà ń kan lè tó bá tó gbogbo ọ̀dọ́ ṣe rí láwùjọ rẹ̀ tó bá tó gbogbo ọmọ ṣe rí láwùjọ rẹ̀ kí ló tún fẹ́ kù láwùjọ ju pé ìfọ̀kànbalẹ̀ á wà ọ̀pọ̀lọpọ̀ máa ti mọ̀ pé bàbá mi ò gbọ́dọ̀ ṣe à. wàhùnfíìdì wàhùnfíìdì láhùnmá jẹ̀nà àlùlì mi nà ráhàmà. sẹ́ríwá mùsùlùmí ṣe rí láwùjọ ọlọ́run káàrẹ̀ lápá wá ní. àkàràbìnrin kàmà rọ́bàyà ní sọ̀rọ̀. kárẹ̀ la wálẹ̀ fáwọn òbí wa gbogbo yóò lè jẹ́ ká má ríra apá jẹ́ nǹkan kan tó bá ti dé jẹ́ kán rí pé ọmọ náà ni ẹ. wàlá taqtulu awladakum min imlakin nahnu narzuqukum wa iyyahum. ilé ìṣẹ́ pà ń bú ẹ̀sìn kan àwọn tá ń kalẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì tá mẹ́nu báyìí ìkẹta tá fẹ́ dánú ilé ẹ máa wá fi hàn wá láyé níbo la ti rírú ẹ̀ ẹ̀sìn wo ló pàtàkì àwọn parents tó dàbí Islam táà mùsùlùmí wá rí bẹ̀ láì tí gbogbo wá ń bọ̀ fáwọn òbí wa ẹ wá jáwó bọ́ àwọn tó kù bá ṣe pẹ́ṣe máa rí láyé pẹ̀lú àwọn òbí títí wọn ojúṣe mùsùlùmí láwùjọ nìyẹn ibi tí àlàáfíà ti lè ṣẹlẹ̀ ibi tí ojúṣe wa tó ti lè jẹ́ kí àwọn èèyàn mọ rírì ń tà ń ṣe tí ń jẹ́ ìsìlámù wa tó ti lè gbìnàyà tí gbogbo ayé máa rí pé ah ìsìlámù lẹ̀sìn olójú ọ̀nà ó kèèyàn lọ síbi dáadáa ó dẹ̀ kọ̀bàjẹ́ fún yìí. wọ́lá dàkọ̀ tòlú àwòlá dàkọ̀ mi ní ìmìlá. àbúwọ̀ ẹ̀kọ́ mi tó dáa mú kọ́ àwa mùsùlùmí. táwọn tí wọ́n ń bẹnu àtẹ́lẹ̀ islam àtàwọn mùsùlùmí láyé fi máa mọ̀ yí pẹ́ṣẹ̀ làwọn ń dá ọ̀ràn làwọn ń dá. tó bá ń béèrè pé ta ni kírímínà àkọ́kọ́ ẹ sọ pé ni tó ètì islam tó ń bá islam jagun tó gbógun islam ó làkọ́kọ́ ọ̀daràn lórí láyé ẹwọ tọ́lọ ń sọ fún àmùsùn nínú Islam wà látẹ́kọ́ tùlú àwùládàkùn mi ní ìmìlá ọlọ́run wà látẹ́kọ́ tùlú àwùládàkùn mi ní ìmìlá ọkọ̀ ẹ má pa àwọn ọmọ yín torí ìpayà oṣù Nàṣànù náà bí sókùn kan wá ìjáhùn. Ẹ má pọ̀ ọmọ yẹn wá bẹ̀rẹ̀ láti bí pé láti ìgbà tọ́mọ yẹn ti wà nínú oyún. Ẹ gbọ́dọ̀ ṣàbọ́ṣàn. Ìsìláàmù takò. Allahu akbar tọ́mọ a máa bèèrè lálẹ́kẹ́ a máa pé bí ayé dáǹbí ó ti lẹ́ kílẹ̀ ẹ̀ṣẹ̀ tọ́mọ yìí ṣẹ̀ tẹ́ fi pa islam tako ká ṣẹ́yún a tún wá bí ọmọ yẹn sáyé tán àwọn kan wá máa ń lo ọmọ fi ṣáájú owó àwọn kan tún máa wá mú ọmọ máa ń tà fáwọn lọ ń pa wọ́n torí owó oríṣiríṣi àwọn ọ̀wà làwọn èèyàn máa ń hù torí àwọn fẹ́ mẹ́kẹ̀ẹ́ láyé islam ti wá takoru ṣe sí pátápátá gbogbo ohun tó bá lè ṣokùn fa ikú ọmọ ẹgbọ́dọ̀ jí. Nàṣánú náà rí tókù kún mú wà ìjá mú. Pàápàá jùlọ, ká máa sọ pé bí nǹkan ṣe rí yìí, àwọn ibi márùn-ún wà ńlẹ̀, ìyá bàbá, adẹ̀ ń gbọ́ òṣì kó àwọn kan ń ṣe lọ́dọ̀ tí wọn, wọ́n dẹ̀ ń pa ọmọ wọn, wọ́n dẹ̀ fi ń láwọn ọ̀nà tí ṣetán ní làkalẹ̀. torí pé èèyàn ń pa ọmọ fi ṣáájò yìí ẹ̀ lè rí tó ní ṣe pẹ̀lú rẹ̀ nínú Islam gan an gùn kan mọ́ kan wá fi ń wá nǹkan àti jẹ́ nǹkan kan láyé Islam ò tiẹ̀ rárá gbogbo àwọn tó wá ń ọmọ wa ń lu èèyàn ló bàjẹ́ èèyàn lè rí àkọọ́lẹ̀ rẹ̀ nínú ọmọ pé ká máa wá ó lágbára débi pé ọ̀pọ̀lọpọ̀ òfin tí Islam gbé kalẹ̀ pàtí ara tiẹ̀ gan kódà tó fi kan ẹ̀jẹ̀ haram ní fún ẹkú ta a ń pèlè kó wá ló fẹ́ ta ìkan nínú kídìnì ẹ kẹwàá wo ó sì wà láyé wá ní pé tó bá ta kídìnì kan wàá sì survive pẹ̀lú kan tó kù èèwọ̀ ní fún ẹ haram ní o gbọ́dọ̀ ta àkọọ̀lẹ̀ kò lè má fi jẹun o gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ wàá donate blood ni ọ̀fẹ́ ni kẹmọ bí islam ṣe dáa tó èékánná ọwọ́ ẹ̀ èékánná tá ń gé dànù èékánná ẹ̀ tó gé dànù ó gbọ́dọ̀ ta pàtì ara ẹni haram ní fẹ́ kó ta wà á gé dànù ni ẹwọ́ nígbà mi ló mọ́kọ́ kọ́ ìdọ̀tí ni ẹ ò ní ta ohun àdánù ni ẹ̀yà ara ẹ lọ́lọ́ náà tó fi kan irun orí ẹ̀ la hawla wala quwwata illa ṣé yẹn lèèyàn máa wá lóun wá fẹ́ pa èèyàn kódà ẹranko àwọn dábà àwọn ẹranko afẹ́ pẹranjẹ afẹ́ padìyẹ anábì sọ̀rọ̀ sára nígbà tó ń kọ́ ọba ṣe fẹ́ pa wọ́n oníwọ̀ ẹ̀dà kọta lè tún fàásánà wọ́n lè yọrẹ ìṣẹ́bí ìṣẹ́bí àtà àtẹ́bá fẹ́ pa nǹkan ẹ̀pá rádá àtẹ́bá fẹ́ dú ẹ̀sùlọ́jẹ̀ rádá ó ní ẹjẹ́ kọ́ bẹ̀yìn tẹ́fẹ́ fi dùn ẹjẹ́ kó mú kó ba lè mú ìtura bá ń tẹ́ fẹ́ dú ẹ̀ ní dúndùkúdù kò tọ́ nínú ìṣẹ̀dá sáà kó máa dú ẹ̀dì àbẹ́ran lọ́wọ́ kó máa fi ojú ọ̀bẹ ha òkúta kó máa jàporó ọgbẹ́ni jóròjórò yọ kó wá lọ lọ́rùn láà ẹwẹ́wà Islam ẹwẹ́wà Islam àwọn tá àmùsùn wá jẹ́ láwùjọ rèé ló jẹ́ pé ẹran wa ló fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ jù náà láti jẹ kódà tó fi kàn án tí kì í ṣe mùsùlùmí ẹran tá a bá pa. wà látàkọ́ tó lú àwùládàkùn mi ní ìmìlà kí nà hànú na rúzùkú kan wá ìjà ẹni tó bá gbórí dúró tó tẹ̀lé kọ́ islam ẹ wo bó ṣe máa dẹ̀ láwùjọ ọlọ́run ló ń pèsè jẹ mú fáwa àtàwọn ọmọ ẹ̀nà. Nínú àwọn tẹ́ẹ̀kọ̀ ẹ̀kọ́ tí ìsìláàmù wa kọ́ wa rèé, wọ́lá ń tún sọ fún nínú Al-Qur'ani. Ọlọ́ni ẹ súnmọ́ wà bàjẹ́. Má bọ̀ ọ̀rọ̀ mi ní náà. Jẹ́ ṣẹ̀lọ̀ ìtẹ̀sírì wà bàjẹ́ yìí. Ìfọwáhì. Láwọn ọgbà ojú dúdú in the period of ignorance ni asiri jahili àwọn kankan máa ń ṣẹlẹ̀ ń gbà náà tí ó bá islamu mu tí islamu dé tí islamu wá tako nínú ẹ̀ ni pé èèyàn lówó lọ́wọ́ lágbára àti bóbìnrin lájọṣepọ̀ nínú ilé kan náà ó lè fẹ́ àbúrò àtẹ̀gbọ́n kó rẹ̀ fẹ́ wọn ó lè kó méjì mẹ́ta sọ́dọ̀ ọmọ ìyá kan náà bàbá kan náà islamu dé islamu tako páàmù eléyìí ò dá ìwà àbàjẹ́ ni nínú ẹ̀ ni pé nígbà náà

Wọ́lá àjẹ́kọ̀ rọ́bù òzìnà. Ó dàbí Islam torí pó kọ̀ dẹ́mọ̀ báyìí, ó lè jẹ́ àwọn ọ̀rọ̀. Kánà bá àṣìjàta òòrùn wà sáàbí ilá. Ó tí ẹ̀sẹ̀ bá rí táwọn èèyàn bá ń pariwo pé àwọn òfẹ́ ṣẹ̀ríà òfin ìsìn ọlọ́run. Àwọn tó wà nínú ẹ̀ ni wọ́n ti gbọ́ tún mọ́ ẹ̀ o. Torí pé ọmọ olóṣó àwọn ọmọ onípúpọ̀ pé tí wọ́n bàjẹ́ nìyẹn. Tíṣẹ̀rí àbá rẹ̀sẹ̀ walẹ̀.

kò ní jẹ́ kálàáfíà àwọn láwùjọ bí òṣè wà wáyìí. wà wazani. aláǹtẹ̀ bá ti rí ọmọge lóbìnrin tó ṣe ṣìná ọ̀dọ́kùnrin tó ṣe ṣìná. fàjìlìdú kúlà wáhìdì mi àwọn ọ̀dọ́ tó ń ṣe ṣìná yẹn àwọn ọmọge yẹn àtàwọn yẹn. tí wọ́n ṣe ránu yẹn ìsìláàmù títí wa ó ní ká kó wọn lẹ́gba ẹ wọn sí gbangba wọ̀lá táàkùsùkùn wọ̀lá táàkùsùkùn bí máa rọ́fà tún fi dì nílá

ẹ wo bí islam ṣe dùn tó ọlọ́ni ẹ má débi ìwà ṣìnà torí ẹ̀ gbogbo ohun tó máa ń mú ní débi ìwà ṣìnà lára ẹni ìwọ̀kúwọ̀ lára ẹni ìwọ̀kúwọ̀ lára ẹni ìmá jíìsì pẹ̀lú obìnrin láìtọ́ àbí ìmá dáwà nínú ibi kan pẹ̀lú obìnrin olóbìnrin tó wá pẹ̀lú ibi tó fi ẹ̀sìn ìfẹsẹ̀ nílẹ̀ ní obìnrin ò fẹ́ kò ní lẹ́tọ́ àti lọ ọ̀rọ̀kùnrin kan nínú ọ́fíìsì tọkùnrin yẹn dáwà kọ́ wá tilẹ̀kùn mọ́rí kò sọ́gbọ́n àwọn ọmọ university tẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn institutions káàkiri táwọn lecturer tẹ́ bá ọmọ ẹ̀ṣin ṣìná táwọn náà bára ṣe láàrin ara wọn supervisor mi ní oríṣiríṣi ìwà bàjẹ́ lecturer mi ní àwọn ọlọ́kọ̀ wa ní course báyìí course mate mi ní gbogbo àwọn agbúrú yẹn ń tó fa ní ikhtilat gbogbo ohun tó editorial eh, àwọn ṣe Islam ó block ẹ̀ ó ní kí ìtìláàtù máa wáyé ẹwọ báyìí ní ìsìnbẹ̀ ṣe jókòó níbo lélẹ̀ wà jùnú ìsìláàmù lọ ọkùnrin jókòó sọ́tọ̀ obìnrin jókòó sọ́tọ̀ kó wá lọ jẹ́ pé ṣe lẹ lọ́pọ̀ mara yín ẹkàn ti dédé di pé ọkùnrin kan ti ń fọ́ sítan obìnrin kan ibi tí ṣètọ́ni smart níbi ìwà bàjẹ́ àwọn èèyàn lè wọ tẹ́gbí láti pàṣẹ kẹ́ńbì lọ sí tọ́ṣì ó tó sí obìnrin ní mọ́tò tó ń lọ láti bí sí tọ́ṣì kẹ́yìn máa jù kọ́dẹ̀ gbá náà ara wọn kó tó tó 24 hours ó lè ṣe ṣìnà pẹ̀lú ara wọn wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ìsìláàmù fajúro korojú síwà sí ọdún wà bàjẹ́ ni ọ̀ ẹ̀ta mùsùlùmí tawá ṣe láwùjọ nìyẹn atáyé ṣe lọ́lọ́run fi àwọn òfin ẹ̀sìn wa rèé tó ń bí àwọn ọ̀tá ọlọ́run ọba nínú tó ń fẹ́ gbọ́ pé tí gbogbo òfin bá fẹsẹ̀ rinlẹ̀ ha kí ló kù táwọn ẹ̀fẹ́ máa ṣe tìrúpẹ̀ Tàkọ́tùlù nàbùsálẹ̀ tí haram Allahu illa bil haqqa. Tẹ́rí lójú ṣe Mùsùlùmí láàrin àwùjọ. Sálẹ́kùn wá sọ́kùn bihi la'allakum ta'qilun. Iná náà ni pé Ọlọ́run ó jẹ́ kámọ̀ pé bíbálù ẹ̀mí nǹkan tó lágbára ni. ó ni ọ̀ wọ́lá tẹ́kùnlù nàfẹ́sẹ̀lẹ̀ tí illa bil haqq ọlọ́ni ẹ gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ ẹ gbọ́dọ̀ pa ẹ̀dá kan ẹ gbọ́dọ̀ pa ẹ̀dá kan láì ṣe pé ti tó wà náà kọ́rá ní anọ́sù bìnì náà kọ́dà ọlọ́run dì ìdí tíṣàlẹ̀ fún ẹgbẹ́ ẹni tó bá pa ẹ̀mí kan faka annama kọ́tàlá náà sàjẹ̀míà wọ́n mọ̀ ní àhíyáha faka annama àhíyá náà sàjẹ̀míà ọlọ́run tó wà fi lè pa ẹ̀mí kan ó dàbí ìgbà tó pa gbogbo ẹ̀dá tó wà láyé ìyẹn kan ló pa àkàwé tó ṣe yẹn ní ìgbà tó pa gbogbo èèyàn tó wà láyé torí wọ́n tó lọ́pọ̀ tí ń tà ti pèèyàn kan lóòótọ́ tó bá lọ́pọ̀ tí ń tà ti lè pa gbogbo àwọn tó kù kó lè wọ̀ kó gba gbogbo property wọn sọ́dọ̀ ò ṣe ó dájú ìsìláàmù ti wa ló kọ̀ àbàjẹ́ ìwà ìpànìyàn. dàlíkùn wà sọ́ọ̀kún bí kí làálàkùn tààkìn lóòrùn. já pọmọ síbẹ̀ yẹn. wàlẹ́ atẹ́kọ̀tọ̀ ló ná sà. ó yẹ ká ó yẹ kí social media ti kó ti rọ́kẹ̀tíkẹ̀tì lẹ́njọ́ mẹ́ta yìí. ó yẹ kí bẹ̀yẹn ti kún kẹ́kẹ́ pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn káwọn yọ máa repent káwọn máa túbá kọ́ máa fẹnu ìgbà tí wọ́n jí àwọn ọmọ gbé ní Ọ̀yọ́ state níjọ ní àtàwọn olùkọ́ wọn sọ́dẹ̀ pàkan ní wọ́n tán ṣe fídíò ẹ̀ àwọn èèyàn máa ṣẹ́ lọ ǹgàn wọ́n máa ń dárúkọ pa àwọn mùsùlùmí ni àwọn mùsùlùmí náà wà ń di ìwà ìgbésùmọ̀mí ìpànìyàn ìgbà tó máa fẹ́ ànáàtì tọ́wọ́ máa ba àwọn ọ̀daràn yìí tó fẹ́ kéde orúkọ wọn àwọn tó máa jẹ́ yóò bá nú wọn yìí ọ̀ máa ṣe mùsùlùmí kò máa sí mùsùlùmí kan ṣó nú wọn Allahu akbar orúkọ àwọn mẹ́tẹ̀ta tí wọ́n já kò bá sórúkọ musulmi nínú wọn kò bá sí musulmi nínú wọn Allahu akbar kabira àwọn tó wọ́n sọ àwọn sọkún sọ yàtà bàbá wọn tí wọ́n gbéṣẹ́ yẹn lé wọn lọ́wọ́ tí wọ́n àwọn kan nínú ẹ̀pẹ́dẹ̀ pa wọn gbangba ẹjẹ́ ká mọ̀ ẹsọ ẹbí wọn ẹsọ ibi tí wọ́n ti wá ẹsọ ìdílé wọn ẹjẹ́ ká mọ̀ wọn ká mọ̀ àwọn òbí wọn kọ́dà lè sọ́nù jọ tí wọ́n bìlọ́ǹgì sí káwá wò pé mo náà ti kọ́ eléyìí ta ló kọ́ wọn. Àdàkọ̀ tó ló na fúzàlẹ̀ tí haramallahu illa bil haqqi dhalikum wasaqakum bihi la'allakum ta'qilun. Ẹ máa bẹ́ ṣerú kọ báyìí jọ mí, ọlọ́wọ́ bá wà pẹ̀lú yín o. Nígbà tá a fẹ́ yà wọlé la ah, gbangba báyìí là ń lò lásìkò òjò yìí nígbàtẹ́ nírú àwọn tiwantiwa tẹ́ ní wọn lọ́dọ̀ irú ń tàà fẹ́ káwọn fowó tí wọ́n ṣe nínú Islam rí irú wọn lẹ́ máa sọ fún ẹ̀ẹ́kùn gba hall kan ni èlò náà fẹ́ gba hall kò tó màálù kan ẹ́n kò tó wò lájí màálù ah, ẹ̀ẹ́kùn gba hall kan torí ẹ̀ tó jẹ́ bá bẹ̀rẹ̀ báyìí nìsìn àti ìṣe ibi tá a bá badé náà níbi tá a máa padà gbé tòrọ sí o odò ní gbé wa lọ ọlọ́run ní jẹ́ ká máa gbọ̀n létí o torí sí èyí ẹ̀kọ́ tí sáàmù kọ́ wa lára ẹ̀rẹ́ ó ní ká má pààyàn ó dẹ̀ gbé àwọn òfin kalẹ̀ fẹ́ni tó bá pani ó dẹ̀ ó gbé òfin kalẹ̀ fáwọn agbésùnmọ̀mí ń tẹ́ máa ṣe fún ọ tọ́wọ́ bá bà wọ́n àwa láǹfààní àti lè sọ ọkàn wa balẹ̀ ẹ̀mí wa balẹ̀ kódà mo sọ́njò ní pé àti ìmúrúkọ àwọn tẹ́ kó yẹn agbọ́pẹ́ ti rí wọn kó àwọn tí wọ́n jí ní gbé lọ́yọ̀ọ́ àti ẹ̀fẹ́ múrúkọ wọn mùsùlùmí bá wà nínú wọn ẹ̀pa wọn ni o ẹgbẹ́dájọ́ kalẹ̀ lé wọn lórí ṣùgbọ́n wọ́n ń yà mí lẹ́nu ó dẹ̀ máa bani lọ́kàn jẹ́ wípé lẹ́yìn ìgbà tó wọ́n bá tẹ ọ̀daràn apá àyàn wọ́n tún máa wá dìlé justice yẹn kí ni a tún máa wá falẹ̀ a máa falẹ̀ a tún ṣe máa di pé afurasí ọ̀daràn trípọ́n nílé ẹjọ́ ló máa wá sọ yí pé ó ti dọ̀daràn ó ti dẹ̀ntí ọ̀lẹ̀ pa subhanallah níhun tí ò rújú máa rárá báyìí abẹ́ntẹ́ ẹka orí ìyàmọ́ lọ́wọ́ abẹ́ntẹ́ náà jẹ́wọ́ tẹ́ pàrédì ni òun bọ́mọ nàìjíríà òun ní ṣerú ẹ̀ mọ́ alìkírọ̀rù sayyidul adilla kò ní pẹ́ tún wá lọ́yà fílẹ̀ yìí mo ti sẹ́nà rẹ̀ jẹ́wọ́ ọlọ́kọ́lùkọ́lù ìmá dìlé gbogbo àwọn nǹkan yẹn àwọn èèyàn kan wà ní àwọn prison káàkiri àwọn orílẹ̀-èdè yàtọ̀ orílẹ̀-èdè bòmí tí wọ́n lórú àwọn democracy system yìí ẹ́ tó yẹ pé àwọn yóò yẹ kó ti pa wọn àwọn náà dẹ̀ tún ṣì ń jẹun owó tó yẹ kéèmì àti kọ́tún máa fi bá ṣe nǹkan kan fi mójútó iná kan fi mójútó àwọn ọbọ̀mí àwọn kan tún mú yẹn náà ọtún sèmù ẹ̀ ọtún jẹ nínú ẹ̀ ọ lè fi orí kan ọ lè fi gba wí abẹ́ fifty thousand lápẹẹrẹ kí ẹ pé gbogbo ohun tó máa dọ́dọ̀ àwọn kan twenty thousand oṣù dọ́dọ̀ àwọn náà àwọn náà ti ń ṣá five thousand ní tọ́ba fi ṣe oúnjẹ fún wọn gbogbo àwọn ànádànù yìí ìfàsókò ṣòfò yìí ìdílé wọn yìí tó tún lè bí kẹ́ ìjọba àbí ìtúndẹ́kọ́lọ́ tó pádàn wọn kan tó fi wọ́n lẹ̀ káwọn ènìyàn tún bẹ́ sí gboro padà gbogbo wàhálà yìí ìsìláàmù takò àwọn tó dójú ṣe àwa mùsùlùmí láwùjọ tàbí sáà ya'muru bil adli wal ihsan Ya'muru bil adli. Ó pa aláṣẹ pé ká máa ṣe déédéé. Wal ihsan. Wà ìdára sáwọn èèyàn. Wà ìdára àwọn èèyàn tàbẹ́ ṣe dáadáa sí òtún ọdún kọ́kọ́ àwọn ènìyàn jẹ́ mùsùlùmí ọ̀ kìí ṣe má jẹ̀mú kókó ṣe dáadáa sí ìyàn nípẹ́ ni ẹ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọ̀ ẹwà islam tún nìyàn mo rí fídíò kìlùpẹ́ nìkan jò ní ó ní tí àbá fi lè sọ pé òun ṣàánú torí Allah òun òun ní ẹ̀ Allah akbar olórí ẹ̀sìn kan ni ọ̀ lórílẹ̀-èdè yìí oní tó bá fi lè bẹ́ tó ń bẹ́gì in the name of Allah ó nà òní ṣàánú ẹ̀ Islam ti ọ̀ rí bẹ́ẹ̀ o kódà kó wọ sùtánà dé kó lébi ń pa ìwà Allah máa fún ẹ lówó àìmọ́ ní mọ́sùkì ti ti wà yàwó ti fàkì sẹ́sẹ́ àmọ̀ sí lẹ́nẹ̀ a ti ṣẹ̀ fámẹ́tì fún ọ tí kìí ṣe mùsùlùmí tí kìí ṣe kan tí kìí ṣe méjì tí kìí ṣe mẹ́ta àjẹjẹ wọn pápákọ́ wá di mùsùlùmí wọ́n bá ràn lọ́wọ́ wá pàwọn ní ìdìkan báyìí láàrin ara wa dáwó kí lẹ́fẹ́ bá tà níta àdẹ̀ níkapá adẹ̀ṣe fún wọn táàtì kódà láti gbà náà pọ̀lọpọ̀ àti ẹ̀mọ́ àwádìí wọn mọ́ ṣe fún ọlọ́run àti mọ̀pá àti ṣe ah, ẹni yìí sọ́fà ó dẹ̀ dé pẹ̀lú pò báyìí níkapá lè ṣe ẹni tí kìí ṣe mùsùlùmí àṣàárẹ̀ àwọn mùsùlùmí alẹ́ta àti lọ bẹ̀ẹ́wò ká lọ kí ká fún ní nǹkan. ọ̀hán ya múrú bí ilẹ̀ àdínì ìwẹ̀lì ilé ẹ kọ́ gbogbo tó lè mú ìnira bá járù ẹ alámúlégbé ìwọ ní nínú islam ò gbọdọ̀ ṣe. máa ń sọ aládìbẹ̀rẹ̀ ìlú yìí sí níbi ilé jẹ́. arábìnrin ó ní ìsòhó. Wọ́n ní ìbínú bá wá ń bá mi sọ̀tún fẹ́rẹ̀ nípa aláàmúlégbè mi, kí kìí ṣe dáadáa sálàmúlégbè mi o, kìí ṣe dáadáa sálàdúgbò mi o. Ah, ó ní débi tí mo fi wá rò pé ṣé tí ṣé sálàmúlégbè mi bá jáde láyé, ṣé kìí ìbínú ló ń bọ̀ wá jogún ẹ̀? Àbí kí ló dé tí interest ẹ̀ ṣe wá àìtó yẹn? Tó fi ní kìí ṣe dáadáa sí, kìí ṣe dáadáa sí.

kò fọkàn balẹ̀ síbi aburú tó lè tọ́dọ̀ ẹ̀ wá pé ẹja ti ní ìdòwà o àfà wọ́n lè dá nǹkan kan síta o bóyá yẹn lè máa ṣẹlẹ̀ ọ̀dọ̀ àwọn afọ́nijálábí wọ́n ti ń jó nǹkan o pé àfà ti ń pọ̀ bó ti mi ṣẹ́rẹ́ o kò sí ẹ nínú Islam àkànga yẹn jẹ́ títí lọ ti kànga ká sẹ́yọ́ mẹ́jẹ́ títí kànga ha tó dá àwọn nípa akọ́wà lọ́jà pọ́ìsì sí ara rárá alábìnrin tó bá ti nípa àwọn èèyàn ń páyà burú tó lè tọ̀dẹ̀ dọ́dọ̀ àwọn aláwọn alámúlégbé ẹ ah, alábìnrin òkè sára wà o nípò ẹfẹ́ jáde ó wá mọ́mọ lọ sílé kẹfà ìwọ mùsùlùmí kò lè fọmọ sọ́dọ̀ ẹ ó ní ìmìlì gbọmọ ya bọ́sẹ̀ sọ́dọ̀ kí ló fà á jẹ́kọ̀kan ẹ balẹ̀ kó lè fọmọ sọ́dọ̀ ẹ kó sọ pé kódà ọkàn mi balẹ̀ kí fọmọ mi sọ́dọ̀ ọ̀hún mùsùlùmí yẹn ju kí fi sọ́dọ̀ ẹlòmíì lọ yes bó ṣe yẹ kárí nìyẹn ibi tí mùsùlùmí bá wà ẹ̀mí yẹn gbọ́dọ̀ balẹ̀ tó bá gbà ẹ síṣẹ́ kódà kó jẹ́ pẹ́ni tó nílé iṣẹ́ kìí ṣe mùsùlùmí ọkàn ẹ gbọ́dọ̀ balẹ̀ pé ẹ̀kọ́ islam ni wàá lò bí ṣẹ́hùn. alìmánú bídìrín wasabirun náà ṣe rí bàtàn. ẹ̀bà wọn bí islam ṣe dá tó. alìmánú. alábẹ́ ìṣàlàyé pàtàkì islam ó wá ń ṣàlàyé pàtàkì imani. bídìrín ṣe rí bàtàn. ní ohun tó lé ní

tó bá rí ìgò tó lè gúnyàn lẹ́sẹ̀ ìwọ ti rí o ti kọjá padà lọ́mù orí òkúta tó wà lọ́nà táwọn ẹlòmí tó ń bọ̀ lè má tètè rí tán lè rọlù àbí kòtò lọ ṣàtúnṣe ẹ̀ ẹwẹ̀ wà Islam ẹwọ bí Islam ṣe dá tó gbogbo tó bá الله أكبر. arábìnrin láyé omi àdókùn Hatta yuhibba li akhihi يحب yuhibbu li nafsihi. Ń tàà ń pèlẹ̀ jẹ́ èèyàn tó jẹ́ tó ń sin lọ́hun tó jẹ́ tó dójú ṣe àwọn mùsùlùmí kọ̀lẹ́tìfì tàbẹ́sì láwùjọ. Wọ́n ní kájọ́ kó yí àwọn èèyàn wípé bá a ṣe fẹ́ràn ara wa àbí ká fẹ́ràn ọmọlàkejì wa náà. Gbogbo fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. tó bá fẹ́ fi nǹkan tọrọ fún yàn. o gbọ́dọ̀ fúnyàn ní tí ó o fẹ́ fúnyàn ní nǹkan kò gbọ́dọ̀ jẹun tí ó dá ló fún bóyá ọbẹ̀ ti bàjẹ́ owó tó ti faya ní tẹ́lẹ̀mí ti ẹ̀yẹ hàn lọ́dí owó tí ó dá gan ló máa ọba ẹ̀ la afọ́jú ni o gbọ́dọ̀ wá lọ àwọn owó tí a ti jẹ kó wá kójọ sínú fún pé tí wá ti rí àwọn oníbára ẹn ọgbà ògbà ọlọ́jà wọn ṣùgbọ́n àwọn ilé ìyá gbà nígbà tí wọ́n ṣe pé wá tọrọ bá kódà kọ́ yẹ́ tó wá tọrọ bá rà lọ́wọ́ ẹ̀ lọ ẹ ó yàtọ̀ síra wọn o ẹni tó wá lọ ẹ lọ́wọ́ gbà tó ti ya àwọn sáánú máa pò tó bá dé kọ̀rọ̀ tó ti fẹ́ kà ló máa rí pé ah, tó sọ ń pa o lè fún ẹlẹ́ yẹn ìyẹn alọ́nilọ́gbà lélẹ́ yẹn ìyẹn ló máa fi túmọ̀ sí pé ìwọ nínú lọ máa gégùn lé torí pé ẹni tó ọ náà tẹni tí ó ń gbà láàánú anábì ọlọ́run bá gégùn lé ẹni tí àrọ́ṣẹ́ ẹni tí ń fúnni ló wà bẹ̀tẹ́lẹ̀ àtẹni tí ń gbà ọlọ́run bá gégùn lé wọn ẹwọ bí islam ṣe dá tó nínú àwọn ẹwà islam pé islam lára ń tọ́lọ níka mùsùlùmí wá jẹ́ láwùjọ oníká wá pèpè síbi àlàáfíà kádẹ̀ wá ṣe ètò ìgbáyé gbádùn fáwọn èèyàn islam fi tako owó èlé islam fi gbé òfin kalẹ̀ pé àwọn tí wọ́n ní lọ́wọ́ ẹ lọ́wọ́ wọn ẹ àwọn tí ò ní kọ́jọ zàká lọ́wọ́ ẹni tó ní láti máa gbà fún ẹni tí ò ní kì í ṣe lọ́wọ́ ẹni tí ò ní láti máa gbà fún ẹni tó ní àwọn oríṣiríṣi ojú tí ò dí là àwọn ojú tí ò dí là tó sì dúdú táwọn èèyàn jí ń lòṣẹ̀ mí ẹ̀ àwọn mẹ̀kúnnù dáwó wọ́n fi kọ́skù tó ti kọ́skù yẹn tán mẹ̀kúnnù tún nílẹ̀ kò ní lẹ́tọ́ kò tó bẹ̀ láti mọ́ wá sí skù yẹn àbí kó sanwó gọbọ yìí owó mẹ̀kúnnù lọ́dẹ̀ fi kọ́ kò lè mítọ̀ apẹ́ òka ìlóyìn sálárì ẹ̀ olóòdẹ̀ ní nínú ọdọ́ lókọ̀. ibi tó alágbára bẹ̀ ni pé ibi tó kọ́ yẹn tí ó lè mọ́mọ́ ẹ̀ lọ yẹn kìí ṣe fún ọjọ́ ní o olórí ló ní o olórí yẹn bá tún ti kú àwọn ọmọ ẹni wọ́n o ogun tí wọ́n ní o ìsìláàmù ńlá wa lójú tí bá fẹ́ kọ́mọ́ dọ́sà tí mo

من نفث عن مؤمن كربة من كرب الدنيا láti gbé ìnira kan òkèṣòro kan láti gbé kúrò fọmọ ya rẹ̀. Mọ̀rán bí dúnìá. Nínú àwọn òkèṣòro àwọn tó ń dẹni ẹláàmúláyé. Náfàṣà lọ́wọ́ ní òkúrì bàtà mi kúra bí ya omi lékìyà máa. Wọ́n lọ́wọ́ àwọn bá bọ̀ wọn náà gbé àwọn òṣòro kan kúrò fún nínú àwọn òṣòro ẹ̀ láyé kí àwọn tó fẹ́ wá dé bá lọ́dọ̀ ọlọ́. Wọ́n máa ń yá sàrọ̀ àlámọ̀ láyé á tún ṣe dẹ̀kùn fún lọ́run. wọ́n máa ń sàtàrà mọ̀ sí lè máa arábìnrin ẹni tó bá bo mùsùlùmí láṣìírí ó kó báyà rẹ̀ láṣìírí. sàtàrà wò lọ́run fi dùnìyà wà ní àkírọ̀. ọlọ́run á bò náà láṣìírí láyé á tún bò láṣìírí lọ́run. wàlọ́run fi àwọn ènìyàn abúdé. ẹ wá gbọ́ tó fi parí ẹ̀. kánà lè abẹ́dùn fi àwọn ní àkí. ọlọ́run bá ẹ̀ kọ́rẹ́ ju ọba ṣe ọba ti jẹ́ni tó ṣàánú ẹ̀lórí. Ìní tó wà ní ìsìláàmù ni yẹn Nínú àwọn ẹwà ìsìláàmù ni pé táwa Mùsùlùmí wá ń pariwo ẹ̀ láyé ẹ̀sìn wa bẹnu àtẹ́ lu ọtí. Torí pé kan nínú tó ń ba ayéjẹ́ tó ń dayé ọtí náà gbà kù kíní. Iwájú ló wà. Nínú àwọn tọ́tò síwájú pátápátá ọtí lòun náà jẹ́ kan nú ẹ̀. Tàbá wá rí Mùsùlùmí tó bá wá mutí. àní ní gẹ́gẹ́ bí mùsùlùmí gidi ẹjọ́ mo ni wọ́n ti ń rí àmùtí táwọn èèyàn rẹ̀ máa sọ pé kìí ṣara wa kìí ṣẹni gidi tóró mùtí inú ìsìlámù ni Islam ló gbófin kalẹ̀ kọ́dọ̀ gbéjìyà kalẹ̀ fọ́lọ́ tí ààyíwá lẹ́bí náà mọ̀nú ìnàmọ́lẹ̀ kọ́mù wà lè bẹ́yìn sí wà lè àǹsọ́bù wà lè àzìlá. Gbogbo àwọn ẹ̀rù tó ń ba àwọn èèyàn rí o, wọ́n ní owó tó ń wọlé òfin ọlọ́run ọba tẹ́ ń pè ní ṣẹ̀rí àìsílámù yẹn ọfẹ́ fi tukọ̀ ayé ọfẹ́ fi tukọ̀ orílẹ̀-èdè kan ìyá jàmẹ̀ yan rídìzún mínú àmẹ́lì ṣe pọ́ ẹlọ́wọ́ àwọn ọ̀lú tí ò ti sí ọtí tí ọ̀tí aláwọ̀ ọtí mímú lágbègbè lágbàáyé sáwáyọ́ àwọn tó wọ́n rápá láwọ̀ bẹ̀ ńgbà táwọn rò rí kírò rí wọrí àwọn ọmọ wọn ẹlọ́wọ́ bíbẹ̀ ṣe wà písù tó ẹ kọ̀m̀pí ẹ̀sà ọdún ẹ compare Saudi pẹ̀lú wọn ẹ tún wá wà àwọn olúmi bẹ̀ sẹ́ẹ̀sì wà ń bẹ̀ tí wọ́n fàyè gba ọtí mọ́mú ẹ wo tí wọ́n gbèsè láwọn olú wọn ẹ wo fọkànbalẹ̀ tó wà nílùú wọn ẹ wo àwọn olú tí wọ́n ti ń lo ṣẹ̀rí àjápòfin Ọlọ́run ni wọ́n ń lò bí Saudi yẹn látàwọn olúmi bẹ́ẹ̀ ẹ lọ wo réètì olè jíjà láwọn olúmi sí kò sẹ́ni kan tó máa lọ ṣiṣẹ́ hajj ní ìsìn bá dé nínú ìròyìn tó máa ń wà ní pé tó ti pẹ̀rún báyìí tó là sálàsà ọ̀n kírun ni ẹ wọ́n dẹ̀ máa fọjá wọn lẹ́wọ̀n tẹ̀ ní máa sáré rọ́ọ̀ṣì pàwọn fẹ́ ti kíní ìfọ́ jalè kan gọ́wẹ́ kó gbé tákùrú kọ́wọ́ délé tí ẹ bá ní ẹ ibi ó tì wọ́n tún já èèyàn mọ́ dúró kò dúró dára wọn apalẹ̀ ẹ̀ mọ́ ẹ wo iye nọ́mbà èèyàn tí wọ́n jí gbé lọ́sàn gan ní Ọ̀yọ́ lójúmọmọ a láìsà àlùbọ́sà èèyàn wọ́n dẹ̀ kọ́ ọ̀rọ̀ sínú gbó for days inna lillahi wa inna ilayhi raji'un ṣe yígbà táwọn sọ pé tí sí àmìlíkà ẹ̀ṣẹ́ ṣe fún àwọn tọ́wọ́ bábà tó bá pọ̀ ṣe lákọ̀ọ́kọ́ ọ ṣe lẹ́lẹ̀ kejì láwọn bá nìṣẹ́ ti ń bà ti pẹ́ wọn tó dájú nípa àwọn tí wọ́n ṣe ní òní dọ́rú ẹ̀wò torípé tọ́lọ́wọ́n bá ní kẹ́ ṣe ní pé ẹ pa wọ́n àwọn tó bá ń jíyàn gbé tí wọ́n ń gbó lọ́wọ́ tí wọ́n dẹ̀ ń pààyàn ṣẹ̀rọ́bà lágbé ní ṣẹ̀rẹ́ Islam ọlọ́ni ẹ̀pa wọn ni ṣùgbọ́n tó pọ́kọ̀ jíyàn gbé ní tí wọ́n gba dúkìá lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n pààyàn kí lọ́lọ́ ní kẹ́ṣí ẹgẹ ọwọ́ ẹ̀ àtẹsẹ̀ kò rí dúkìá gbà lọ́wọ́ àwọn èèyàn ṣe tó ṣiṣẹ́ náà nìyẹn ṣùgbọ́n tí mẹ́kà tent ọlọ́run kan ní kó wà successful ni ó yá eléyàn náà yá ẹlẹ́ dànù kúrò ìwọ ẹni bí tó yìí tó ní bá lè padà rí ṣe náà sálámà tí wà wọ́n sì ń ṣèwádìí lọ́wọ́ ní tọ́bá ti mọ gbogbo àwọn tó kú wọn àti gbogbo bàbá àsàlẹ̀ wọn tọ́bá ti gbogbo líǹkì wọn máa pa wọn inshallah àdíbàpá máa pa wọn pẹ̀lú ògbọ́ ọlọ́run ìsìláàmù náà dínú sàlámà tí wà lìhùdá tí gọ́ọ̀mẹ̀ntì ò bá pa wọ́n mi láìkí gọ́ọ̀mẹ̀ntì èmi dẹ̀ láìkí wọn pọ́n máa pa wọ́n mo nígbàgbọ́ máa pa wọ́n àti wọn bá fi lè pa wọn apààyàn inú mi ò ní dùn sí wọn gbọ́dọ̀ mọ̀ pé kì í ṣe mi nìkan torí mi kàn sọ tìǹbù síta ni àbí bàbá ajọ́ kìíní àná tí wọ́n pápákọ̀pá tí wọ́n dú kílẹ̀ ẹ̀sẹ̀s lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ tó tún lè bùtútù sun ẹlẹ́mìí díẹ̀ ìdúkà àwọn náà gbúrò pé àwọn tí wọ́n pa bàbá àwọn àwọn tí wọ́n pọ̀ ẹ̀gbọ́n àwọn àwọn tí wọ́n pọ̀ rẹ́ àwọn wọ́n ti pa àwọn náà padà wọ́n ti pa wọ́n padà torí ẹ̀ ló fàtàrà fi máa ń ta àwọn èèyàn tọ́wọ́ bá tẹ ọ̀daràn tẹ̀fí máa rí jungle justice tọ́mọ sáré bẹ̀rẹ̀ sí lágímọ́ sáré dáná sún ìyẹn ò dá ní Islam ìjọba ní kẹjọ kó ṣe òfin kó ṣe ohun tó yẹ kí ṣe ẹ kí wọ́n fọwọ́ ẹ̀fà lè jọba lọ́wọ́ ní kálukú bá ń ṣe bẹ́ẹ̀ nǹkan á bàjẹ́ ìjọba tá a fọkàn balẹ̀ sí justice delay Ìsìlámù náà dínú sàlámà tí lè hùjà. Àyíkọ́ tó rẹ̀ pé ẹ̀wọ̀n tó lọ tó dé yẹn kìí kàn ṣọ́ ní àrí pé ó ṣe olè wọn ó pààyàn ní o ó ti kú jalè tó kábọmọ lọ́wọ́ ní o. ìsìlámùnà nínú sálámà tí wà lè dá. a kì í fúrú àwọn èèyàn báyìí ní amnesty a máa ń sọ dáadáa pé ọ̀rọ̀ tí wọ́n yàtọ̀ sí àwọn tó wà ní Niger Delta Islam ló máa clarify everything tó tí òfin ní máa rújú àwọn tí Niger Delta láwọn tí wọ́n ń sọ páwọn àwọn ò ilẹ̀ wọn ò ṣe ṣọ́gbìn odò wọn ò ṣe pẹja omi wọn ti bàjẹ́ bó ti bàjẹ́ wọ́n káàtà sí ohun táwọn náà máa máa jẹ sọ bá ké gbàdàrì síjọba tíjọba bá wá nǹkan ṣe sọ́rọ̀ wọn sọ́ni ẹ̀kọ́ nǹkan wọ́n fẹ́ lọ ilé ẹ̀kọ́ wọn tó bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ni wọ́n wá àwọn ọkàn pààyàn ọ̀n ní àwọn aráàlú Ìsìláàmùnà dínú Ìsìláàmùnà dínú sàlámà tí wà lè hù dáa. Báàbù tó ṣe rí láwùjọ ni a máa la ojú àwọn èèyàn, a máa jẹ́ káwọn èèyàn mọ̀ òdodo. Dínú sàlámà tí wà lè hù dáa. Ẹ̀sìn tó wá pẹ̀pẹ̀ sálàáfíà ni tó dẹ̀ wá tọ́ ni sọ́nà. Dínú lẹ̀bí jáàbì kíkọ ìrúlé wàrà. Ẹni ọlọ́run kí ọlọ́sáyé. Dínú lẹ̀bí. جاء به خير الورى ẹni tó pé jìlẹ̀ dá tọ́lá mọ́ ọmọ ìdá tó jẹ́ ìdá tó kù lọ òun náà lànà ìsọ̀rọ̀ sọ́là. bínú ṣẹ̀rí fún májídù fáwọn kọ̀ọ̀lẹ̀ ọ̀la. àǹfààní tó wà nínú Islam ni pé. bínú ṣẹ̀rí fún májídù fáwọn kọ̀ọ̀lẹ̀ ẹ̀sìn yìí ẹ̀sìn sọ́lọ̀ ẹ̀sùn islam kì í ṣe ẹ̀sìn àbùkù kì í ṣe ẹ̀sìn ralẹ̀ralẹ̀ kì í ṣe ẹ̀sìn dọ̀tí kì í ṣe ẹ̀sìn ẹ̀gbin torí ẹ̀ ẹ máa rí pé tẹ́ máa bá pàdé nínú ẹ̀sùn islam nínú àwọn tẹ́ máa bá pàdé nínú islam ni pé gbogbo tó bá ti ní ṣe gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ìdọ̀tí islam kórìíra ẹ̀ gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ìdọ̀tí islam ò fẹ́ gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ìnira islam ò fẹ́ ọlọ́run ò fẹ́ gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ìbàyàn lọ́kàn jẹ́ ìbaninújẹ́ ẹ̀sìn wa ò fẹ́ gbogbo tó máa ṣàmú dáadáa wá tó ṣe máa mú àlàáfíà wá tó ṣe máa mú ìrẹ́pọ̀ wá tó ṣe máa mú fọkànbalẹ̀ wá onísàmù ń pèpè sí onísí tí wọ́n pèpè sí túrẹ̀ ló fi jẹ́ protest kan ní kílódé ká ní ẹwọ̀ ẹwọ̀ títí ẹwọ̀n náà dáńgbà lọ sí skul gọ́ọ̀mẹ̀ntì ò ṣe ọ̀kan náà student wa ló lọ lásẹ̀sì lórí ọ̀kadà rárá ẹ̀sùn sáàmù máa tún ṣe wà tó fi ní pẹ̀ṣù sùúrù ẹ má dàlúrú ẹ má jáde só lórí ẹ̀kí ni káà ṣe àwọn náà ní sọ skúù ọ̀lẹ́ṣẹ́rọ̀ ọ̀dẹ́gbọ̀dọ̀ wà wá a máa ti skúù ẹ̀rọ ẹ má tún ṣe ah, ni káà wá ṣe ẹ ṣe sùúrù ni ah, ẹ̀sìn wa ló wá

àfi ọwà fọkọ̀ gbé ẹ iná ń dún pàṣẹ kí ń dún lẹ́gbẹ̀ẹ́nà ẹ̀ ń tẹ́ ẹ̀ ìsìláàmù tó wà fẹ́ torí ìsìláàmù wà máa ẹ̀kọ́ rẹ̀ jẹni tó bá fẹ́ ṣèyàwó ó dẹ̀ ń kàwé lọ́wọ́ wọ́yá wọ́yá gbà ẹ̀ ó fẹ́ ṣèyàwó ó dẹ̀ ṣe ó dẹ̀ wà ní 200 level kò sí problem kò sí problem ó wà ní ẹni ó ti parí ẹni wà lọ́wà ẹni tù lọ́wà kò sí tó burú mẹ́ ṣoṣá ti fẹ́ ṣèyàwó òbí tó bá fẹ́ máa takọ́ ọmọ yẹn ọ̀fẹ́ẹ̀sì tó bá lálàáfíà ló máa péjọ́ tẹ́ẹ̀fẹ́ kó ṣe ṣìnà ni tó bá ṣe ṣìná ẹ̀ẹ́nà jẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run Gbogbo àwọn òfin tó wà nínú ẹ̀sùn Ìsìlámù àlàáfíà ló bá dé. Àbàdá ìrìjà dùgbò dùnà tọ́gá yá àbàdá ìrìjà dùgbò dùnà tọ́gá. Ẹ̀rí kò gbọ́n tọ́lọ̀ wa fi tọ́wà sọ́nà nínú Ìsìlámù táà Mùsùlùmí àdẹ̀ gbọ́dọ̀ máa píṣ láyé, táà gbọ́dọ̀ máa sẹ́ẹ̀dì ẹ̀ fáwọn ẹ̀ láyé òun ni ìmáhùwà jàgídíjàgan ìmáhùwà ìpànìyàn ìmájalè ìmámutí ìmábẹnu àtẹ́lùjọba kọ́dà táwọn ọ̀dọ́ bá bọ́ sórí social media tó bá ń ṣépè fún gọ́vnà àbọ̀ ń ṣépè fún president àbọ̀ ń sàn ọ̀rọ̀ àlùfàǹṣá síjọba àwọn àtijọ́ pé wọ́n ah, pa eléyìí òsì lára ẹ̀sìn wa o lẹ́fi máa rí pé kò sẹ́ni tó lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sísọ tó tó àfàsùn náà torí pé àyà máa já kódà bára máa ń tawájú bẹ́ẹ̀ lọ agbọ́dọ̀ máa mọ̀ pé òfin ọlọ́run wà rí agbọ́dọ̀ kọjá báńdì yẹn tó ti pé gọ́vnà wa ní state yóò kìí ṣe mùsùlùmí kò túmọ̀ sí pé kí wá mú máìkì kí wọ́n sọ̀rọ̀ sí gọ́vnà rárá agbọ́dọ̀ ṣe àdẹ́gbọ́dọ̀ rẹ́ni tó ń ṣe ká máa sọ pé dàsákì torí pẹ́sìn wa takò ẹni tó bá ti wà nípò yẹn ẹ̀fún lọ́wọ́ ẹ̀ gbogbo ọ̀nà yóò kẹ́yàn gbàdókè tó bá ti wà nípò tọ́lọ́ fi ṣe lórí ẹ̀fún lọ́wọ́ ẹ̀ gbogbo tó bá tẹ́niyẹ bá ṣe tó bá jẹ́ ohun tí ò da òun nìyẹn ọlọ́run bẹ́ẹ̀ nìyẹn ẹ̀yin kọ́ lẹ máa mú ìdájọ́ wá lọ́wọ́ ara títí tó yẹ gbogbo ṣe rí káàkiri ayé rèé tó yẹ gbogbo ṣe rí káàkiri àwọn bòmí rèé kò lè rí bẹ́ẹ̀ káàkiri bòmí kí ni wọ́n wá káàkiri ẹ mùsùlùmí tàjọ ń ṣe rú program tàà ṣe lọ́wọ́ ètò tí lọ ń pàtẹ́wọ́ kí ló rọ́lù ẹ kí ló bàlẹ̀ ẹ kí lè ṣẹlẹ̀ sí ẹ sísà ìwọ́n náà tó wá lọ tó wá díjó tó wá pínlẹ̀ kí ló wá káàkiri ìwọ́n tó wá fi ilẹ̀kẹ̀ sọ́wọ́ wọ́n tó wá ní kí lè ṣẹlẹ̀ oní tó ṣe ń kírun yẹn pé gbogbo àwọn brothers gbogbo síbí ìṣẹ́ pátá ni wọ́n ṣẹ́fà tó dájú ní ó máa ń ṣe fún yín kò díwọ̀ ma máa kínú ti ẹ̀ wọ́n mùsùlùmí kí ló ń wá káàkiri tó gbogbo yẹn má ìwọ tó fẹ́ pé àwọn ẹ̀kúrò ń bí nǹkan yẹn ìwọ náà tó lọ ń bá wọn ṣe ó ní bú wọn ẹ bí Islam ṣe dáa tó tó máa a gbọ́dọ̀ bú ànábì yẹn sá gbọ́dọ̀ bẹ́ẹ̀ nà àtẹ́lù táwọn bá tún dárúkọ àti máa torí inu islam láti kẹ́kọ̀ọ́ pé wala tasubbu alladhina yad'una min dunillahi fa yasubbu Allaha adwan bighayri ilm islam ló kọ́ wa pé ẹ bú àwọn ẹni tí wọ́n pè nǹkan mí lẹ́yìn ọlọ́run islam ló lẹ́kọ̀ọ́ ẹ má bú wọn a gbọ́dọ̀ bú wọn a gbọ́dọ̀ ṣépè fún wọn torí pé tó bá fẹ́ ní talé òun náà máa bú ọlọ́run ni a rò pé 50-50 nítorí ẹ̀ bú lè bẹ̀rẹ̀ láti lè fi blọ́ọ̀kù aburú tó lè sọ́dọ̀ ẹ̀ wá ẹ wá jẹ́ ká sọ lónìí níbo ni wọ́n ti níbo ni wọ́n ti jókòó jẹ́ tí wọ́n ti ń fara ní àwa mùsùlùmí bí kìí ṣọ̀dá àwọn ẹlòmíì tí wọ́n sin tọ́lọ̀ ń dá lẹ́ṣọ́ra mùsùlùmí kò sí tó kàn ẹ́ pẹ̀lú pọmọ lo cross chain tó lò àbí ẹ̀rìngẹ̀ kò sí tó kàn ẹ́ kọ níṣẹ́ tó fẹ́ kọ́kọ́ jáde kí ló ṣẹlẹ̀ sí lẹ́ṣọ́ra tí kìí ṣe mùsùlùmí tó wá ń fitimáìsì sísà tó lo nìkọ́ọ̀bù tó bojú kí ló ní ẹ lára ń tó gbọ́ nínú ẹ̀sìn ẹni adẹ̀láwà nílùú tàà lo freedom of religion tó wẹ́kọ́ wà mùsùlùmí bá ṣe lè ń tọrọ rẹ̀ tàwọn tó kù náà náà bá ṣe ń tọrọ rẹ̀ tiwa wallahi kò ní sí wàhálà ń tàà mùsùlùmí tàà wà fún láwùjọ nìyẹn o ààrẹ̀gbọ́dọ̀ wá sọ pé tọ́bá ti village tọ́bá ti ṣe báyìí fún àwọn náà máa ṣe padà rárá a ẹ̀ ń náà ni a máa tún ṣe sùúrù ní kí lọ àfà kí lọ ẹlẹ́ha ń lọ fún tẹ́gùn lọ yẹgbà lọ́ba ó máa ti rí ẹ ó ti rí pẹ́ ń bọ̀ ó máa yẹ̀sẹ́ ẹgbẹ́ fún máa bá tiẹ̀ lọ yẹn lẹ́tún lọ tọ́jẹ̀ ẹ̀sùn lọ tọ́jẹ̀ àfà àfà kọ́lé sẹ́gbẹ́ pásọ̀ ẹ̀ torí kẹ́ẹ̀sì tí kò tí ò farasin ní ọ brother musulmi tó wà lórí ọ̀kadà níjà ibi ọdún mélòó kan sẹ́yìn tán ṣọ́dẹ̀ egún tọ́dẹ̀ shoot brọ́dà tán padà nù islam kò sí tààṣẹ ní islam tó múlá sí gbìdá ní kò sí kò sí tàbá ṣọdún léyàwó àlàáfíà ló bá dé ó tún máa ń boost economy ni tàbá wà nínú Ramadan àláfíà ló bá dé a tún boost economy náà ìyá jẹun amú a tún gbẹ̀bù rẹpẹtẹ kò síndà mùsùlùmí ṣe tó mú làásìgbò dání tó mú jàgídíjàgan dání torí àwa mùsùlùmí ẹja mẹ́sìn wa dání dáadáa ẹ̀dẹ̀ já máa sọ kọ́kàn wa balẹ̀ má dẹ̀ hide Islam ẹ má dẹ̀ tíjú àti múra ẹ̀sìn ẹ ìwọ ọkùnrin àti obìnrin má tíjọ́ àti mọ́rẹ̀ sí ẹ́ lílẹ̀ ábí tó bá sẹ́rì sí dáàmù ẹ́ mọ́ra jágbàrí tó mú kìí jẹ́ tó wá lè rí báyìí lílẹ̀ ábí dínà lè mú kìí jẹ́ jágbàrí tó mú nínú àwọn brothers and sisters ni pé ó fẹ́ tí àwọn èèyàn lọ́rùn àwọn tọ́pọ̀lọ́ wọn dẹ̀ níṣòro pọ̀ láwùjọ tẹ́fà ní ìfà ṣẹ́rí ìjọdá sísà yẹn á dẹ̀ lọ bó gbẹ̀ dúdú ṣòro kí ń má wọn ni ọjọ́ tí sísà yẹn wá ṣerun ní ẹgbẹ́ ọ̀dọ̀ mi báyìí tí wọ́n á ah, mọ̀ pé sísà yẹn yàn pé ah, very pretty lady ah, ah ó dẹ̀ lọ gbogbo ó dẹ̀ gbogbo ẹ̀ ó dẹ̀ ó kókò ń dọ̀lọ́ rẹ̀ ìwọ̀ wá fẹ́ kán sọ bẹ́ẹ̀ sí wọ wọ́n wá ń ṣí ọ̀rùn lẹ̀ èyí ń ṣe ẹ̀wọ̀n lè sọ kan pàṣmílà àbí ìrùmá sọ mí Lílàábìdìnà lè mú kúlè sínà jàzá ọ̀rọ̀. Jákọ́ mọ̀ pé Mùsùlùmí ni gbogbo tí ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sùn Ìsìlámù wa, ìmúra Ìsìlámù wa, ìwà Ìsìlámù wa, jákọ́ hàn lára ẹ̀. Lílàábìdìnà mọ̀ kúlè sínà jàzá ọ̀rọ̀. Gbogbo ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tó já Mùsùlùmí. Ìjà ìjìlá yìí wájú náà tún wà tọ̀ ọ̀rọ̀. Wọ́n ní ìwọ́dù tó fẹ́ pa òṣàdídà náà. Ìjà ìjìlá yìí wájú náà tún wà tọ̀ ọ̀rọ̀. gbogbo ọ̀yà tó bá ń jẹ mùsùlùmí torí gbogbo sùúrù tọ́lọ ní ká ṣe yẹn gbogbo faradà wá ń ṣe yẹn lórí àjẹyà lásán o gbogbo tó ju wá rí gbogbo wa lórílẹ̀-èdè gbogbo àwọn ẹ̀tọ́ wa tó bá fi ń dùn wá máa fara àwa a máa ṣe padà wá gbádùn ẹ̀ lọ́la díẹ̀ yìí àtọ́lá àbí ọlọ́run bá kó jọ kó ṣe wá ní tara rẹ̀ kó má ṣe wá ní mùsùlùmí táwọn èèyàn tara rẹ̀ tún hate islam gbogbo bí tàbá wà ẹjá ṣẹṣẹ mùsùlùmí ẹjá fi ẹwà islam hàn ẹjá pìsẹ́ntì ara wa wípé mùsùlùmí ni wá káláàánú ká níwà rẹ̀lẹ̀ ká ní tìjú ká ní tẹríba ká lawọ́ ká ní ìtàǹpè ní human yẹni ìsàníyà ká jẹ́ kí taraba ní èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ wa káwa náà máa jẹ́ káwọn èèyàn mọ̀ para ní àwa náà kì í pásọ pé ẹnìkan sí kì nínú ilé ibi tó ń gbé wọ sísà ìwọ́dẹ̀ òdẹ̀ tilẹ̀kùn mọ́rí òdẹ̀ tí ẹ́pẹ̀ gbéjì ìwọ́dẹ̀ bẹ̀rẹ̀ sí wà ní tiktok lọ́ntì ẹ̀ tó fi ń rọ́ọ̀ṣẹ́ sísà ẹ lọ sí tù ní ẹni òní tàn fún yẹ kí lẹ pọ́dún kan sísà ẹ náà sísà bọ́lá ẹ wò ó tẹ̀rù pé sísà bàjọ́ kírun ni rárá o rárá o rárá ẹ̀sìn tiwa tó kọ́ wa nìyẹn kò ní sympathy o gbọ́dọ̀ láàánú èèyàn o gbọ́dọ̀ láwọ́ kódà ìwọ̀n gbà tọ́lọ́wọ́ bá ń gégúnlé àwọn kírùnkírùn kan nínú Al-Qur'an òdìfọ̀wọ́

tó dẹ̀ pẹ̀rẹ̀ ní kírùnkírùn ọlọ́ni ẹni tó ń kọ̀ fún àwọn èèyàn níbi nǹkan ní ẹ̀ ọ̀dájú nìtumọ̀ ẹ̀ kódà sùn tó fi ń dáná àbí tó fi ń jẹun àbí kọ́pù ẹ̀ àbí pọ́ọ̀tù ẹ̀ àbẹ́yàn kan ń ṣe ọbẹ̀ lọ́wọ́ gáàsì ẹ̀ wá tán àwọn ẹ̀ má gbé gáàsì sísà yẹn ó kọ́ra kú dànù tó wá jẹ́ pé bó ṣe rí nìyẹn ọlọ́run gẹ́gùlẹ̀ ẹ lórí. kó bá lè mọ bí islam ṣe dáa tó kó lè jìnà sáwọn kan ẹ o ni olófijẹ́ pọ̀rọ̀ tó lè báyìí ló wá lẹ́yìn ẹ̀ àbí ọlọ́ọ̀bá kó jọ kó túbọ̀ rú àwọn mùsùlùmí lágbára tó bá rú alágbára jù báyìí lọ kó má jà lò nílànà tèṣù kó túbọ̀ fi wá lọ́kàn balẹ̀ tó bá fi wá lọ́kàn balẹ̀ tán kó má jà yàyọ̀ pọ̀rọ̀ àbí ọlọ́ọ̀bá kó jọ gbogbo àwọn tí wọ́n ń gbógun ti ẹ̀sìn ọlọ́run tí wọ́n ń gbógun ti àwọn tí wọ́n àwátà ń ṣe ọlọ́njọba wa rọ̀ ọlọ́kàn bá wa fòdodo hàn wọ́n má jẹ́ kí wọ́n kú sí náà ìmọ̀kan allahumma arihim alhaqqa wa adina alhaqqa wa rizqna wa rizqnahum ittiba'ahum سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته